chineke dị Ma, chineke ọ chineke dị Ma, chineke dị Ma, igbo kwenu hey naijiria kwenu hey igbo pipo kwenu hmm. i am how to appreciate one of the good men of god that we have in nigeria in person of apostle chinyere chibuzo the general overseer of omega power ministry in Port Harcourt. <laughs> the man has relocated Deborah family from Sokoto State to Port Harcourt and gave them a new life. Remember what happened? 16th of this month, same May 2022. The man read a post on social media that Deborah's father has vowed that none of the children will go to school again because of what happened to her daughter. <laughs> and the man said, no, Mbano, no, I will relocate the family to Port Harcourt and give them a new life. Yesterday, they, arri they arrived in Port Harcourt. And the man of God, Apostle Chinyere Chibuzo, gave them a warm greeting, a warm hug, wiped their tears away, and immediately he gave them 14 flat mini estates <laughs> in Port Harcourt fourteen flats one and four read my list. <laughs> mini estate in port harcourt and also gave deborah father a to start uber business and also scholarship to deborah's siblings oh my god oh man of god god bless you sir you really surprised me you won my heart god bless you we Nigerians we really appreciate you ah ẹ̀yin èèyàn mi ma yìí ṣe bẹ̀bẹ̀ olùṣọ́ àgùntàn yìí ṣe bẹ̀bẹ̀ nínú Port Harcourt wa. wà ẹ mọ́ gbàgbé nígbà tí wọ́n ṣekú pa Deborah nílùú Port Harcourt bàbá rẹ̀ o jẹ́jẹ́ pé pọ́lẹ́hùn tó ṣẹlẹ̀ yìí ọmọ ọdún ẹyọkọ tó ń rán lọ sí skul ọmọ tó jù ń rí ikú ló bá bọ̀ ń bẹ̀ òun ò ní rán kankan lọ sílé ìwé mọ́ báwọn oníròyìn ṣe ń gbégbé nìyẹn tí wọ́n ẹnìkan gbé sórí social media pastor ibari the man of God read, saw the post and said no báwo lèyìn ọmọ ó ṣe wá ní lọ sí school nítorí pé n tó ṣẹlẹ̀ òun ò fún wọn ní scholarship òun ò relocate wọn wá sí Port Harcourt wọ́n débẹ̀ bàbá yìí ti fún wọn ní flat fourteen mini flat estate wọ́n mà ti donílé lórí báyìí kódà bàbá Deborah ti lọ́kọ <laughs> àwọn ọmọ ti gba scholarship gbogbo ibi tó bá lè kàwé dé sọkùnrin yìí ṣe dáadáa àbí ò ṣe dáadáa mo dẹ̀ rántí ní ọdún 2019 ní ìgbà tí àwọn àwọn àwọn kan tó jẹ́ pé wọ́n ṣòwò nàbì tí wọ́n fàyè wọn fún Jésù àti àwọn kan tó jẹ́ wípé wọ́n máa ń kó lọ káàkiri wọ́n lọ máa ń fi wọ́n ṣiṣẹ́ owó nàbì nígbà tí wọ́n rescue àwọn ọmọ yẹn jáde tí gbogbo wọn dé bọ́mọ bí bàbá yìí ṣe fún wọn ní ilé tí wọ́n máa gbé nìyẹn ó fún wọn ní fúláàtì ní o nínú ẹsẹ̀ ó yá gbogbo yín pátápátá ẹ mọ́ ṣiṣẹ́ rádaràda mọ́ ọjọ́ náà ló sọ wípé ìpè tí olúwa pe òun olúwa ò pe òun wípé kó òun máa ra ọkọ̀ dẹ̀mùdẹ̀mù kó òun máa ra àwọn bàálù tí ń fò lókè kó òun máa ra fúnyàwó àtàwọn ọmọ ó ní ṣùgbọ́n olúwa á pe òun ìpè tó olúwa á pe òun pé láti wàásù yìn rere ìjọba ọ̀run àti láti ran gbogbo àwọn aláìní lọ́wọ́ hmm. ẹ̀yìn kan nìyẹn o ẹ̀yin pásítọ̀ tó dẹ̀ jẹ́ pé gbogbo ti yín mú wá ó yá ẹ mú wá ẹ àti ìtùsí ẹ mú tax wá ẹ eh? ó yá kówó wá ẹlòmíì mú ẹ bá gba tax ẹ fún wọn lówó àbí tẹ bá fáìlì tax lamẹ́ríkà àbí gbogbo tẹ country tẹ bá wà ẹ fún wọn lówó wọn á tún gba ìdá mẹ́wàá àtọrẹ lọ́wọ́ yín àbí bẹ́ẹ̀ kọ́ <laughs> àwọn kan wà ní nàìjíríà nàìjíríà ti ẹ̀fọ́ ni eh, owó ná ẹ̀ tún dáwó nepa wọ́n ní kò sí náà omi tó lùṣọ́ àgùntàn ó mu èyí lẹ́tùn mọ̀ sán lórí hankachief tí ó fi nujú lórí púpìtì ẹ̀yin ọmọ ìjọ lẹ́ẹ̀rà oore wo gan-an lẹ́yìn tẹ́ jẹ́ olùṣọ́ àgùntàn irú wo lẹ́ ń ṣe fáwọn ọmọ ìjọ oore wo lẹ́ ń ṣe fáwọn alábàágbé aládùúgbò yín ẹ jẹ́ ká máa kẹ́kọ̀ọ́ lára gi ọ̀pọ̀tọ́ this man of God ọmọ bíbí ìlú Abia State nílẹ̀ yíbò lọ́hùn ó ṣe dáadáa nítorí yìnyín kẹ́ni ṣèmí ni téèyàn bá ṣe nǹkan tó lè jẹ́ ká sọ tó bá ṣe nǹkan tó kù díẹ̀ káàtó lè jẹ́ ká sọ bọ̀dẹ̀mí sọ fún yín pé apostle Chinyere Chibuzor ó ṣe dáadáa kódà ó tún lóun ṣe máa fún ìyá Deborah òun ṣe máa ṣí ṣọ́ọ̀bù fún wọ́n ti wà ní ìgbé ayé tuntun agbàládùra pé gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí ẹ̀ ní fojú sunkún wọn ọlọ́run ò ní fìkan gbà kan lọ́wọ́ yín ògódì ẹ̀mí pé ò jẹ́ tiwa àbò ọlọ́run á dájú lórí wa àtòrí àwọn ọmọ wa èmi alájẹ yín náà rèé o mọ̀ngánà bá bọ̀ ọ̀rọ̀ èmi á mọ̀ pé pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lọ́rọ̀ tèmi ẹni tó bá ta bá tó má fi ṣe bínú o ṣùgbọ́n kó lọ rè tún bẹ̀ ṣe ni ẹ jẹ́ máa lọ lékè lọ láàsì kí má bàa kó láàsì bye for now i love you thank you. So, when is our money? collect the rent and the key of the house. Power! Essence. Okay, so hand over. Please, hand over. Stand up, please. Stand up, stand up. Eh? stand up, stand up. Sorry. This is the father of Lady and the mother. Property. They are officially handing over. Omega Power Ministry. That is to you. It is now your property forever. It's your friend. These are the Power! Excess! Excess! Power! You made him come and now Can you explain what he's doing? Okay. I made a promise that I'll give them a house in one of the estates to stay. But on second time, I said, come, why not give them a whole estate instead of giving them? So, so that is why I decided to give them this, this mini estate. It is permanently theirs, about uh, 14 flats here. They will rent it, collect the rent is their own. As you can see, I've done the deed transfer. I've signed, I've handed over to them. Everything is theirs. Um, so So now they will even I just they just informed me that, that tenants have started coming, they want to rent the place quickly. So it's just forever. Daddy, please, could you give an advice on um, the state of the security in Nigeria? Uh, we just need love. Love is the primary thing. We don't need to kill ourselves. We are created by God. Whether you're a Muslim, whether you're a Christian, we're all created by God we are flesh and blood. It's not a different God that created Muslim, it's not a different God that created Christian. It is one God that created Muslim and Christian. Let us live in peace. And I'm telling you, if we live in peace, this Nigeria will become the best in the world. If only we can just live in peace. Stop killing each other. Stop killing each other. Let us tolerate each other. Tolerance. No matter what, tolerate each other. I see this see this girl now. This girl was the hope they, they send her to university with their last money so that this girl can become something. But now, you know, she, she's, she, they just took her life. But thank God for God's intervention. But right now, I don't know where is the son. Uh, uh, uh, uh, where is he? Okay, that's is him. So I didn't only because I gave all the children scholarship. I didn't stop there. His own I'm sending him abroad to go study. So. Uh, uh, uh, uh, uh, see the see the see the death of the brother have blood blessing to this family because well, this is just part one we're going to part two now so you see what the church have used the offering and tithe to do for this family because she died in faith she died defending her faith she died defending defending jesus christ so that is why jesus christ cannot abandon you your parents can abandon you your friends can abandon you your neighbor can but dr jesus can never abandon